admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 èyí tí a máa ń ṣe ètò yín ètò wa fiqhul islam àgbọ́yé islam à ń bẹ nínú àánú rẹ̀ kó dáhùn kó jọ kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn ẹnìkọ̀ọ̀kan wa kó san wá ní ẹ̀san olóore láyé níbí báyìí kó ṣe àrísìkí àti àlàáfíà àti ẹ̀mí gúngún àti ìdùnnú kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa tó bá dijọ́ ìgbéde alkiyama kó dákun kó jọ kó fi ìkẹ́ rẹ̀ kó fi kún iṣẹ́ rere wa kó fi wá sínú ọgbà àlùjànnà firdaus lẹ́yìn ìgbà yẹn atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa olólùfẹ́ wa ànábì ìkẹyìn àfáà wa àgbà ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kálá kójọ kó bá ní ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ rẹ̀ náà bákan náà atọrọ fún àwọn sàhábà yẹn làwọn sàbí ànábì tó yẹ pé àwọn náà ní èjìká tí ò jẹ́ kí aṣọ tí ò jẹ́ kó yẹ̀ wọ́n dúró ti ànábì gbágbágbá wọ́n dúró ti tọkàn tara títí tálọ́ náà fi kéde pé òun ti yọ́nú sí wọn à ń bẹ̀ kó jọ bá ní ṣe àlékún ìyọ́nú sí àwọn fún àwọn sàábé náà kó má fi mọ lórí tiwọn nìkan o àwa náà tá à ń ṣe Islam tá à ń gbìyànjú kálọ̀ kó jọ kó yọ́nú sí àwa náà kó kẹwàá láyé kó kẹwàá níjọ́ ìgbéde alkiyama mú kí gbogbo wa ìpè ṣe dáadáa la wà ṣé àlàáfíà la wà àdẹ̀kù ààwẹ̀ Ramadan tí à ń gbà lọ yìí náà ọba adẹ́dà yóò fún wa gbà dé parí o yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o mò kí gbogbo wa pẹ̀lú kíkí Islam assalamu alaikum wa rahmatulahi wa barakatu. ètò tí mo fẹ́ ṣe lónìí pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala nǹkan tó yẹ pé tí n bá sọ pé gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa la kó síbẹ̀ ó dẹ̀ léwu ó burú jáì gan ó léwu fún yàn láyé ń bíbà ẹ̀ ó tún wá léwu tó bá dijọ́ ìgbéde alkiyama òun náà ni ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wa ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ wa ti pọ̀ jù wàláì làzìm àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin tó fi máwọn àfáà míì tó fi máwọn ẹlẹ́à míì kódà tó fi márúgbó àti ẹ̀kúnlá pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ èmi ò tún sọ̀rọ̀ ẹ bọ́ o ẹ ń bá ń ṣẹbọ pẹ̀lú Allah ò ń dorogún pẹ̀lú Allah ò ìyẹn yóò ba ìsìláàmù ẹ̀jẹ̀ ń tiẹ̀ ni mò ń sọ̀rọ̀ àwọn ẹ̀ṣẹ̀ ó ti pọ̀ jù ó léwu wàláì ẹ ń bá ń múlìra nínú ẹ̀ṣẹ̀ kó túbá kò ń bẹ̀ kó túbá kò ń bẹ̀ tá a bá sọ pé ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ kékeré lọ́dọ̀ títí wá ní o lọ́dọ̀ títí wá ní o táwọn àfa bá sọ pé ẹ̀ṣẹ̀ ilé ẹ̀ṣẹ̀ ilé yìí mínà sọ̀rọ̀ yìí ẹ̀ṣẹ̀ kékeré ni ẹ̀ṣẹ̀ ilé yìí mínà kàbá ẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n ń sọ̀rọ̀ yẹn bí nísìbàtì pé tá a bá gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣùgbọ́n tá a bá sọ pé níbàámu sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ńlá ní gbogbo ẹ̀ o ìtumọ̀ ẹ̀ ni pé kò sí ẹ̀ṣẹ̀ tí Allah ò lè fi múyàn lálùkìyàmà ẹbí gbogbo yín náà lè máa ń gbọ́ hadith tánàbí sọ táwọn Afáàmà ń sọ ìpè arákùnrin kan wọná nítorí pé ó ní olóńgbò olóńgbò ní ni kò wá fún ṣùgbọ́n ọlá ikú ńlọ́lọ́ngbò ó dé mọ́lẹ̀ kò túlẹ̀ kó lọ jẹun kò fún lóúnjẹ ṣe bóun ni Allah sọ pé ànábì sọ fún wa pé yóò di ọmọ náà torí ẹ̀sìn ṣé ẹ rí pé ẹ̀sìn yẹn ní ìsìn lójú tiwa ó kéré ni mo sọ pé táwọn afábá sọ pé ẹ̀ṣẹ̀ kan tó kéré ẹ̀ṣẹ̀ kan tóbi wọ́n ń sọ lábala yìí pé tá a bá gbé ẹ̀ṣẹ̀ eléyìí tá a bá gbé sẹ́gbẹ̀ eléyìí eléyìí tóbi ju eléyìí lọ ṣùgbọ́n lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala <laughs> ó lágbára. Katuba, ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ẹ wo irọ́ àwọn èèyàn tiẹ̀ ti sọ irọ́ wọ́n tiẹ̀ ti sọ di nǹkan tí ẹ pé kò ṣeé má ṣe kódà ẹlòmíì ó sọ ìgbà ah, bóòlù yóò ṣe wà téèyàn ní máa parọ́ ẹ̀wọ̀n nǹkan kódà ẹlòmíì tún lanu gbàgbé yóò ní ah, irọ́ súnà ni wàhálà kò sí nǹkan tí ń jẹ́ súnà wọ́n ń tàn yín ni kò sí irọ́ kankan tí sẹ́rí àgbà wọlé kò sí irọ́ súnà o irọ́ ni irọ́ jẹ́ gbogbo tó bá ti jẹ́ khilafil waqi' n tó ń sọ ó yàtọ̀ sí n tó ṣẹlẹ̀ ó yàtọ̀ sí bó ṣe rí irọ́ náà ni bó ti wulẹ̀ rí kó kéré tó ẹ wo zina ìyẹn ò tiẹ̀ nítumọ̀ mọ́ ò tiẹ̀ nítumọ̀ mọ́ baálé ilé ìyáálé ilé ọmọge omidan àgbà ọmọdé kódà àwọn àfáà míì zina ò tiẹ̀ kò tiẹ̀ òun ò tiẹ̀ fẹ́ nítumọ̀ mọ́ ń tiẹ̀ kódà ẹlòmíì ti gbà pé ẹni tí ò bá ṣe sìnà gan bíi pé kò ráyé wá bí ìgbà tó yẹ pé kò lajú níbi tí ọ̀rọ̀ zìnà ti dé dúró sí kárìn òun kọ́ ọtí mímu ńkọ́ Allahu Akbar àwọn èèyàn fi ọtí mímu wọn fi ṣeré èmi yóò tún categorize ẹ yóò ní ẹ ọtí àwọn àgbà lélẹ ọtí kìnníkà lélẹ ọtí àdúrà lélẹ ọtí èwo lọtí àdúrà èwo lọtí èpè èwo lọtí àdúrà èwo lọtí èpè káwọn obìnrin kan rìn òun kọ́ tó bá fẹ́ ṣènáwó ẹ ti sọ ìnáwó di ìhòhò tí ó bá tí ì ṣènáwó kó gbé ọyàn síta kò tí ì ṣènáwó tí ó bá tí ì ṣènáwó kó yọ̀ ní bọ́ńbọ́ kò tí ì ṣènáwó ìyàwó ilé ọmọge àgbà ó ti di bárakú àti kà sí pé kò ní ìtumọ̀ mọ́ ká bóra ńkọ́ ẹlòmíì ó bóra ọkùnrin mi ó bóra obìnrin mi ó bóra àwọn ẹ̀ṣẹ̀ pọ̀ wàhálà ní lálùkìyàmà wàhálà ní láyé ń bíbáyìí wàhálà ni o ká gbowó rìbá ńkọ́ owó èlé òun náà ò tiẹ̀ fẹ́ nítumọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣọ́ọ̀bù ńláńlá tẹ́ ẹ bá rí owó èlé ni o lọ́pọ̀lọpọ̀ míì owó èlé ká gba hundred thousand ká fi kinní kan lé ká gba one million ká fi kinní kan lé ká gba ten million báǹkì ń ṣe àwọn tí èsè báǹkì ń ṣe àwọn individual ń ṣe cooperative kinní kan cooperative kinní kan owó èlé ó wá dàbí pé nǹkan yìí ẹ̀tọ́ ni gbogbo wa dẹ̀ ń mú ìrà nínú ẹ̀ tẹ́tẹ́ ńkọ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tí gbogbo wa mọ̀ pé haram ni ó mọ̀ ti di halal lọ́dọ̀ àwọn èèyàn lónìí èyí tẹ́ni ká fún ta ìgbà kan ẹ mọ̀ gbọ́ kinní kan ìjẹ̀bú ìgbà kan ẹ mọ̀ gbọ́ púùlù ìgbà kan ẹ mọ̀ gbọ́ kinní kan ìjẹ̀bú ní ìsìn wọn ẹni kagun tiẹ̀ ti ń ta nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ tó bá ti gbé fóònù ẹ̀ dání yóò ta tẹ́tẹ́ ń bẹ̀ ọ́ yá ta five hundred ẹ̀ ẹ̀yin lẹ jẹ́ fifty thousand ẹ̀yin lẹ jẹ́ sixty thousand oyún tó wá máa sọ pé alihamudulilayi ọlọ́run ó ṣe o la ilaha illallah muhammadu rasulillah ọlọ́run ó ṣe lórí nǹkan tá lọ́ọ́ ní kò mọ́ dé bẹ́ẹ̀ <laughs> àmọ́ ti sọ ẹ̀ṣẹ̀ àmọ́ ti sọ dẹ̀tọ́ tán nǹkan tó pé tẹ́tẹ́ kódà kò tí ì pẹ́ rárá táwọn èèyàn máa sọ pé tẹ́tẹ́ máa ń tẹ̀yàn ni tẹ́tẹ́ máa ń gbóyàn ni ó máa ń gbóyàn lásán ni tẹ́tẹ́ máa ń tẹ̀yàn ni tẹ́pẹ́ tí bàbá rẹ̀ bá ń ta tẹ́tẹ́ báyìí ọmọ rẹ̀ ó máa sunkún ni pé bàbá àwọn ẹ̀ fi tẹ́tẹ́ lẹ̀ òun ló mọ̀ di gbajúgbajà yìí a sì bẹ̀rù Allah ká rántí pé ilé ayé kọ́ la jù sí ẹ̀ṣẹ̀ nǹkan burúkú ni gbogbo tó bá ti jọmọ́ ẹ̀ṣẹ̀ kí là ń pè ní ẹ̀ṣẹ̀ gbogbo tálọ̀ bá ti ní ká má débẹ̀ tá níbi ní ká má débẹ̀ ẹ̀ṣẹ̀ ní gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ ní gbogbo rẹ̀ nínú sọ́ọ̀tù Ali Imran gbogbo yín lẹ́lẹ́mọ̀ sọ́ọ̀tù Ali Imran Quran chapter three kọ́ni ni Quran chapter three ẹ̀lọ́ka ayà thirty kí là lọ́ọ̀ sọ Allah ni yawma tajidu kullu nafsin ma amilat min khayrin muhdara wàmà amílàtì mìsú tàwádùláwò ànàbáyìnàhà wàbáyìnàhù àmàdánbàáyìdà wàyùhàdìrúkùmùlọ́hù nàfsà wàlọ́hù rọ̀wúfún bìlì ìbàdì. aláwo ni yawma tajidu kullu nafsin ma amilat min khairin muhdara aláwo ni tó bá ti jọ ìgbéde alkiyama gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan pátá ẹ̀dá àtẹ̀dá àlùjọ̀nù iṣẹ́ eré tí wọ́n ṣe ńgbà tán wà láyé wọ́n dẹ̀ bá gbogbo ẹ̀ níwájú wọn báyìí láìkè àmọ́ àlọ́ ò kó gbogbo ẹ̀ síwájú wọn báyìí dáadáa tó ṣe ni ìrun tó kí ni àwẹ̀ tó gbà ni sọ́dákọ̀ ìtura àánú tó ṣe ni kìnnì kan ni ọrẹ tó ṣe ni zaka tó gbogbo iṣẹ́ rí kí náà ń pè ní iṣẹ́ rí gbogbo ohun tálọ́ba ti pa wá láṣẹ pé ká ṣe táàní bíbá pa wá láṣẹ pé ká ṣe iṣẹ́ rí ni. alọ́ ni yawma tajidu kullu nafsin ma amilat min khayrin muhdara níjọ́ tí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tí ó rí gbogbo iṣẹ́ rere tó ṣe báyìí tí wọ́n kó síwájú ẹ̀ pé lágbájá ọmọ lágbájá iṣẹ́ rere tó ṣe ńgbà tó wà láyé rẹ̀. àlọ́ òní kò tán síbẹ̀ wà mà amilat min gbogbo iṣẹ́ ibi tó ṣe kí náà pè ní ibi gbogbo ohun tá ti ní ká má débẹ̀ tá a débẹ̀ nítorí ká mọ̀ jẹ́ tá a jẹ́ nítorí á mọ̀ mú tá a mú nítorí á mọ̀ wí tá a wí ibi tó ní á mọ̀ lọ tá a lọ ibi tó ní á mọ̀ wò tá a wò nítorí á mọ̀ gbọ́ tá a gbọ́ gbogbo ẹ̀ ẹlòmíì ti sọ orin ó ti sọ dẹ̀tọ̀ bí gbọ́ orin ní kura o bí ṣe ń gbọ́ òṣùpá bẹ́ẹ̀ ni ń gbọ́ràwọ̀ bẹ́ẹ̀ ni ń gbọ́ná bẹ́ẹ̀ ni ń gbọ́ kinní kan bẹ́ẹ̀ ni ń gbọ́ kinní kan bẹ́ẹ̀ ni ń gbóríṣiríṣi tánibí dẹ̀ sọ fún wa pé gbogbo orin tó bá ti ní ìlù tó ní òun jìtá tó ń fobìnrin jó ń bẹ̀ àwọn orin tẹ́ ẹ pè lórí islam gan ó fẹ́ẹ́ burú ju èyí tí à ń sọ yìí lọ ń sìn ẹ mú orin tẹ́ ẹ ń pè lórí islam kan jáde lónìí tí obìnrin ò sí bẹ̀ tí ń fìdí jó tí ń fi gbáyà jó sẹ́yìn náà bá islam mu torí nígbà tẹ́ ẹ bá wí ní sẹ́yìn lórí orin islam èwo ní jẹ́ orin islam àwọn tán láwọn kọrin islam yìí tí wọ́n gan fẹ́ẹ́ wọ́ọ̀sì ju àwọn oní tán ṣe tán ṣe jàgàjàgà lọ orin islam táwọn tán fi gbáyà jó obìnrin nípa tán yọ ìdí gidi tán fi ń jó orin islam ní kíni gbogbo orin tó bá ti ní ohun jìtá nínú tí ohun obìnrin wà ń bẹ táwọn obìnrin jó ń bẹ táwọn lùlù ń bẹ ó ti di haram nínú sẹríà orin tí sẹríà yọ̀ǹda òun ni èyí téèyàn bá ń kọ tí ò ní gbogbo ohun tí mo sọ yìí nínú òun làwọn bàbá máa ń pè ní wákà ká dá wákà kò sí problem ìyẹn kì í ṣe haram ọlá pé kì í sọ̀rọ̀ orin mo bá wà lónìí ni. ìní màá ṣàlàyé fún yín màá padà wàá mu ní topic èyí tó jẹ́ haramu bẹ́ẹ̀ á kẹ́rì ẹ̀ wà lọ́tọ̀ ẹ kú mọ̀ pé ẹ̀rí ló bẹ̀ mí mi ní sọ̀rọ̀ káàbí kí n fún yín lẹ́rìí ẹ̀ gbogbo yín ti mọ̀ mí mọ̀ yẹn èyí tó jẹ́ haramu bẹ́ẹ̀ á sọ kílẹ̀ rí tiẹ̀ àlọ́ ò ní wàmà amilat min su gbogbo iṣẹ́ ibi tẹ́ni ẹ ṣe pátápátá ó kò síwájú ẹ̀ báyìí òun náà rí fúnra ẹ̀ ee iṣẹ́ ibi tó ń ṣe ńgbà tó ń wà láyé ni alẹ́ òní tawaddu law anna baynaha wa baynahu amadan ba'ida ẹni yìí tí wọ́n kó sẹ́ẹ̀bi síwájú rẹ̀ tó ṣe ńgbà tó wà láyé alẹ́ òní yóò wù ú yóò máa fẹ́ kí wọ́n gbé òun jìnnà sí iṣẹ́ ibi yẹn bí ìgbà tó bá gbé sánmà jìnnà sílẹ̀ inú ó máa bí pé àwọn ah, ò fẹ́ ríṣẹ́ bíi sóun náà ló ń ṣàdúró iṣẹ́ báyìí ìwọ aláwọ̀ dákun gbé jìnnà sóun òun ò fẹ́ rí i kán gbéṣẹ́ ibi jìnnà sóhun bóun ó sì gbé jìnnà sí ọ bí wọ́n ló ṣe ń gbà tó wà láyé ó mọ iye zìnà tó ti ṣe ìwọ tó jóbìnrin àtòwálé ọkọ o àtòsílé ọkọ o zìnà zìnà ń jẹ ẹlòmíì ó tún pín zìnà sí méjì ẹni tó bá ti márì zìnà tiẹ̀ ò dáa ẹni tí ò tí ì márì nǹkan kò sí yàtọ̀ zìnà zìnà jẹ tó o bá tí ì márì ṣẹlẹ ayọ̀ǹda fún ọ kó o lọ lọ́kọ àbí kó o níyàwó bí akíndín ṣẹ̀rẹ̀ ìyìn pẹ̀lú kó o lọ so yìgì tó bá ṣẹ̀rẹ̀ islam mu kí abẹ́ obìnrin yẹn lè di ẹ̀tọ́ fún ẹ bọ̀ èyí tó ń bá sùn tó ń gbé lọ hòtẹ́ẹ̀lì tẹ́ ń gbé lọ ayín káàkiri yẹn zina ló ń ṣe ó ti má rí o tí má rí o zina náà gbogbo ẹ̀ wọ́n mọ páìlì ẹ̀jọ́ fún ọ wọ́n mọ páìlì ẹ̀jọ́ fún ọ tó bá dẹ́gbà kẹ́hámà ó kò sí ọ wájú báyìí pé wà láwò gbé òun jìnnà sí iṣẹ́ ibi yìí kò gbé iṣẹ́ ibi náà jìnnà sóun níbi tí ẹ̀rù ó báyàn dé pé é sẹ́mi náà mo ládùú ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ mọ iye ọ̀rọ̀ tẹ́lẹ̀mí ń pa ẹ̀ mọ iye ìjàmbá tẹ́lẹ̀mí náà ti jàmbá ẹ̀ mọ iye ìjẹ́rìí èké tí wọn náà sì mọ̀ pé ìjẹ́rìí tó ń jẹ́rìí irọ́ ni ó dẹ̀ ń jẹ́rìí ilé ẹni ẹlẹ́rìí pé òótọ́ ni ó ṣe ó dẹ̀ mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ọdún tó ti ń ṣe bọ̀ wàláì wọn kó gbogbo ẹjọ́ àṣọ́hù lọ́hù ànàṣù alọ́ ní gbogbo ẹ̀kọ́ wá tá ni mo ti kọ́ lẹ̀ ẹ̀yin lẹ́ gbàgbé alọ́ ní wa yuhadhdhirukumullahu nafsa èmi olúwa yín mò ń dẹ́rù ara mi bá yín o ẹ má kó ẹ̀ṣẹ̀ jọ láyé mò ń dẹ́rù ara mi bá yín o wallahu raufun bil ibad èmi olúwa yín jọba aláàánú o ẹ̀yin lẹ́ lọ kà fúnra yín sọ́tù Ali Imran ni mo kà yẹn àyà 30 ẹ̀ṣẹ̀ nǹkan tó burú jáì ni àìmọye mùsùlùmí ti ń ta ọtí ọtí fa òun náà dẹ́ mọ̀ pé haramu ni títà rẹ̀ haramu ni mímu rẹ̀ haramu ni fífi lo haramu ni wàláyà àìmọye mùsùlùmí ti ń ta alájà fa èèmọ̀ tẹ́ tó wá rí ni pé yóò tó wá dé sábàkà nídìí ọjà ọtí èèmọye mùsùlùmí ti ń ta pẹlẹbẹ tẹ́yìn rà káàkiri àwọn pẹlẹpẹlẹpẹ pẹlẹbẹ fọnà ga àwọn tajútajú àwọn japa o pàrágà ẹ̀ẹ̀mọ́ mùsùlùmí ti ń ta lọ́kùnrin lóbìnrin sìgá igbó à wá bo iye ọdún tó ti ń ta bó o ṣe ń ta yẹn náà ni gbogbo ẹ̀ṣẹ̀ tán kọ́ lẹ̀ fún ọ bó ṣe ń ga sí lọ́dọ̀ àlọ́ gbogbo táwọn ò bá ti fẹ́ táwọn ibi ò bá ti fẹ́ náà ní pèlẹ̀ṣẹ̀ ìsọnù ló wà ń bẹ kò sí ìmọ̀nà ń bẹ ẹja jìnnà sí i téèyàn bá ti jẹ́ mùsùlùmí nítorí pé ní mùsùlùmí ni pé ẹni tó submit ara rẹ̀ fún àṣẹ Allah tó bá sọ pé ana muslim àwọ̀ ana muslima mùsùlùmí ni mí o in tó ń sọ ni wípé mo submit ara mi fún Allah fún olúwa mi in tó bá ní kí n ṣe ni màá ṣe in tó bá ní kí n wò ni màá máa wò in tó bá ní kí n jẹ ni màá máa jẹ in tó bá ní kí n gbọ́ ni màá máa gbọ́ in tó bá ní kí n wú ni màá máa wí in tó bá ti ní kí n má débẹ̀ mi ní débẹ̀ in tó ń jẹ́ mùsùlùmí nìyẹn ẹ lọ wo ìtumọ̀ rẹ̀ nínú English náà òun ni total submission to the will of Almighty Allah ìjùpájùṣe ẹlẹ fún àṣẹ Olúwa Ẹlẹ́dàá wa ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ìwọ ìyàwó nínú ilé ọmọ yìí zìnà tó ń ṣe ìyàwó sì ní ọnù ilé ìwọ ọkọ náà yàtọ̀ sí ìyàwó tó gbénu ilé tó tún mọ àwọn ẹlẹ́gbẹ̀gbẹ́ tẹ tún gbéra yín káàkiri òun kà sí gbajúmọ̀ àbí njọ́ Sunday ọmọ yìí club tó ń lọ wà gbóbìnrin sẹ́sẹ̀ òun ṣe gbajúmọ̀ àbí tán bá bi ìyàwó ẹ̀ náà léèrè yóò ní à wọ́n lọ ṣe fàájì fàájì náà ń pè yẹn àbí fàájì ni kò máa mutí fàájì ni kò máa gbóbìnrin káàkiri fàájì náà ń pè yẹn ẹ lè pè ní fàájì lọ́dọ̀ yín ṣùgbọ́n lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìyá ni ẹ mọ̀tá lọ sọ́nà suratul ahzab ẹ lọ́ka suratul ahzab aya thirty six Allah ni wa man ya'si Allaha wa rasulahu faqad aláwo ni ẹnikẹ́ni tí bá ti ń yapa àṣẹ òun aláwo tí bá ti ń yapa àṣẹ ànábì òun aláwo ní fakọ̀dé dọ́là dọ́là lámòbìnà ẹni yẹn ti sọnù ní ìsọnù tó fojú hàn ẹ̀ṣẹ̀ kí máa ń bí ìṣìnà fún yàn ni ìṣìnà ní ẹ̀ṣẹ̀ kìí ṣe mànà ẹ̀yin lè máa pè ń fàájì lóòótọ́ bọ̀ kìí ṣe fàájì ẹ lè máa pe èlé owó èlé ká ẹ máa pè ní interest lọ́dọ̀ yín nù kìí ṣe lọ́dọ̀ àlọ́ ẹ lè máa pe tẹ́tẹ́ kẹ́ ẹ máa pè ní tẹ́tẹ́ oríire lọ́dọ̀ yín ni kì í ṣe lọ́dọ̀ àlọ́ ẹni tí ń búra ó lè máa pè ní pé òun maintain body lọ́dọ̀ tí ń nìyẹn kì í ṣe lọ́dọ̀ àlọ́ ẹni tí ń mu gbó tí ń mu sìgá ẹ máa pè pé ẹ̀ ń jẹja lọ́dọ̀ tí ń kì í ṣe lọ́dọ̀ àlọ́ lọ́dọ̀ tí ń ni ìwà kí di tẹni láì ló fún wa. náà náà ń pè lólè ẹ mọ yóò lè tẹlómi ìjà ẹlòmí ìjà lè ilẹ̀ ẹlòmí ìjà lè owó kẹ kò sí orúkọ nǹkan tẹ́ ẹ chẹ́ǹjì tó yí padà lọ́dọ̀ àlọ́ ẹlòmí ń ṣe four one nine ẹlòmí ń ṣe gbogbo yahoo pàwọ́tá olè náà ni gbogbo ọ̀ tó ń gbààyàn olè náà ni ìwọ tó ń mánéjì ibi iṣẹ́ nìkan tán fẹ́ ṣe mánéjà àbí wọ́n fẹ́ ṣe wọ́kà nílé iṣẹ́ ní ṣọ́ọ̀bù tó ń mú gbogbo regerege ọjà ọlọ́jà tó ń dasápò tó ń sọ pé ibi tá a ti ṣe la ti jẹ olè náà ni ó yàtọ̀ gbogbo ẹ̀ pátápátá ìwà ẹ̀ṣẹ̀ ni gbogbo ẹ̀ pátápátá ni ó kò sí ohun wájú níjọ̀gbọ̀dà kìámà báyìí ni wàmí ya sí láha wa rasúlá ẹ̀ bá ti ń yapa lọ́wọ́ tó bá ti ń yapa òjíṣẹ́ rẹ̀ fàkọ̀dì dọ́là dọ́là lámùbìnà ẹni ẹ ti sọnù ní ìsọnù tó fojú hàn ó ti sọnù ní ìfọnù tó fojú hàn ìyẹn ló fà á tó jẹ́ pé àwọn tá a jẹ́ mùsùlùmí àti gbogbo ọmọ èdè èèyàn ẹ̀já jìnà sẹ́sẹ̀ ẹ̀já jìnà sẹ́sẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí àwọn ìjọ tó síwájú wa sẹ̀ǹpá àwọn ìjọ kan ti síwájú wa àwọn ìjọ ànábì Ìsá àwọn ìjọ ànábì Musa àwọn ìjọ ànábì Ismail àwọn ìjọ àwọn ìjọ kan ti síwájú ìjọ tànábì wa Muhammad ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí Allah gbé wá nínú Quran fún wa látara pé kí ni nǹkan tí Allah ní ká má ṣe àwọn náà ń ṣe wọ́n wá ń dọ́gbọ́n wọ́n ń lo ète gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe ń lo ète lónìí yóò ní lọ́ba rẹ̀ jà wá ń bẹ̀ yẹn ẹja kọ́ ló fẹ́ ra o igbó ló fẹ́ lọ ra yẹn o yóò ní ah àbúrò ni ọ̀rẹ́ mi mo pàdé ọmọ kan lánàá ọmọ kọ́ o onísìnà rẹ̀ ni o onísìnà ni o bẹ́ẹ̀ ni ká ṣe ń dètè táà ń yí orúkọ ẹ̀ṣẹ̀ padà sí orúkọ tó dáa láti gbọ́ sétí tó jẹ́ pé lábẹ́ rẹ̀ ẹ̀ṣẹ̀ ni àwọn ìjọ yìí nínú àwọn ìjọ tó ti síwájú wa yìí àwọn náà ní irú ète bẹ́ẹ̀ tán dá ẹ lọ ka suratul Baqara Quran chapter two ẹ lọ ka aya sixty five Allah sọ pé walaqad alimtumul ladhina i'tadaw minkum fi sabit fakulna lahum kunu qiradatan khasi'in. Allah gbé wọn pe àwọn ẹni ní asahabu sabt àwọn ìjọ sátidé àwọn ìjọ sátidé kí ló dán fi ń pè wọn bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ nígbà náà ni pé Allah ṣe léèwọ̀ fún wọn wípé wọn gbọ́dọ̀ lọ dẹdẹ nínú odò ẹja náà máa ń pa ńgbà yẹn ẹja òun ni wọn máa ń pa nínú odò ó jẹ́ nǹkan tó jẹ́ bíi ẹbí occupation tí wọ́n ń gbà náà àlọ́ òwá sọ pé ká máa pẹja ní gbogbo ọjọ́ yòókù ṣùgbọ́n ọjọ́ sátidé wọn gbọ́dọ̀ pẹja àlọ́ òsọ di èèwọ̀ fún wọn níjọ́ náà lọ gẹ́gẹ́ bí òfin tó wu àlọ́ ò láti ṣe fún wọn. ẹ máa pẹja láwọn ọjọ́ yòókù o ìjọ Jímọ̀ ìjọ Thursday ìjọ Wednesday ìjọ Tuesday ìjọ Monday ìjọ Sunday ẹ máa pẹja kò sí problem ẹ máa lọ sódò ẹ lọ máa pẹja ẹ máa dẹdẹ ẹja mẹkẹ ẹ máa pẹja kẹ lọ máa tà lọ́jà ṣùgbọ́n ọjọ́ sátidé nìkan ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ wo àlọ́ o ẹ mọ̀ wọ àwọn ìjọ yìí o ẹ wàá mọ tán ṣe wọn wá lọ dọ́gbọ́n hmm. wọn rò báwọn gbọ́n ni kí wọn á ná dọ́gbọ́n tó bá wá di Friday tó bá di Jímọ̀ wọn wá lọ ta nẹ́ẹ̀tì wọn lọ ta sódò wọn lọ ta sódò wọn ní lọ́njọ́ sátidé yẹn tó bá dijọ́ Sunday wọn wá lọ harvest ẹja yẹn wọn lọ kẹja àwọn ẹja ó ti wá rọ́ síbẹ̀ ẹja ọjọ́ Jímọ̀ ẹja ọjọ́ sátidé tálọ̀ ní kí wọ́n má débẹ̀ ẹja ọjọ́ sannde wọ́n wá kó ẹja bàbí. àfa àwọn tán wá dọ́gbọ́n yìí nínú wọn jọ́ náà lọ́hùn tí wọ́n gba nǹkan tí olúwa ẹlẹ́dàá wọn ṣe léèwọ̀ yìí wọ́n wá ń rí owó. àwọn tí àwọn dúró gbé rárá o olúwa ẹlẹ́dàá wa ti ní ká má pẹja ọjọ́ sátidé á máa pa á jọ yòókù àwọn dúró jẹ́jẹ́ tiwọn àwọn òróró tó àwọn tán dọ́gbọ́n tán dètè yìí torí pé àwọn yẹn tó máa ti ta nẹ́ẹ̀tì níjọ sátidé wọn ni ẹ ṣèbọ́lọ̀ ní káwọn máa lọ ìdí odò níjọ sátidé ni àwọn òkúkú lọ ìbáwọn ta nẹ́ẹ̀tì kalẹ̀ ni wọn á ta nẹ́ẹ̀tì yẹn kalẹ̀ ìyẹn wà kẹja jimá yóò kọjá sátidé yóò kẹja sannde àfà wọn á ń rí owó bí olè wọn ń rí owó inú wọn dùn wọn gbà yìí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé ẹntì ẹntì ògbọ́n láwẹ̀ gbò wọ́n gbà bẹ́ẹ̀ pé ah àwa lọ́gbọ́n lóòótọ́ wọ́n ń rówó wọ́n ń kọ́lé wọ́n ń kọ́lé mọ́lé wọ́n ń ralẹ̀ mọ́lẹ̀ ìwọ náà tó sóde tó tó jẹ́ oníṣẹ́ ọwọ́ ìgbọ̀nsán pé ìwọ náà ń rówó tó bá kọ sìmẹ́ntì hundred gbogbo tẹ́lẹ̀ fẹ́ nídìí ojú fifty lọ wàá dàrú mọ́ ẹni yẹn lójú wàá hundred lẹ́ nídìí wàá ra fifty tẹ́ nídìí wàá dọwọ́ fifty sàpò sọ pé ìwọ náà ń rówó tọ́ba ní páànù mélòó la nídìí tá a fi kan léyìí wàá ní à ah, bọ́ńdù fifteen ni tó jẹ́ gbogbo tẹ́ nídìí ojú bọ́ńdù mẹ́wàá lọ ṣùgbọ́n lápẹ́ ni yóò mọ̀ ń pa rẹ̀ wàá ra mẹ́wàá wàá dá yòókù sápò sọ̀n kó ń rówó òun kọ́lé tiẹ̀ náà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó tún ti ń kọ́ mi òun chíńjì mọ́tọ̀ kò sí problem kò sí wàhálà máa ṣe lọ àwọn ìjọ tí àlọ́ gbé ọ̀rọ̀ wọn wáyé inú sọ́tùlù bá kọ́ra ya sixty five yìí àwọn náà ń dárú ètè tí wọn náà ń dá yẹn wàá wo tá lọ fojú wọn rí alọ́ ni wàlàkọ̀dẹ̀ àlímùtòmólẹ́bí náà àtàdà minkum fi sàbẹ̀t àwọn tí wọ́n yapa àlọ́ tí wọ́n kọjá àlà níjọ́ sátidé mo ti sọ bí ọ̀rọ̀ sátidé yẹn sì jẹ́ fún yín nígbà tí ẹ̀san ó dé tí ìyà ó dé látọ̀dọ̀ Allah kí lálọ́ ò ṣe fún wọn Allah ní fakulna lahum kunu qiradatan khasi'in gbogbo àwọn tán participate nínú ète burúkú yẹn nínú ọgbọ́n burúkú yẹn gẹ́gẹ́ mo ti sọ yẹn gbogbo wọn Allah dẹ̀ pàṣẹ láti sánmọ̀ Allah ní kunu qiradatan khasi'in gbogbo yín pátá ìdọ̀bọ̀ ọ̀bọ̀kọ́lẹ̀ ń pè ní mọ́ǹkì ni wàláì gbogbo wọn ṣe dọ̀bọ nìyẹn gbogbo wọn wá dọ̀bọ pátápátá kó mọ jẹ́ ìyà àtàyè fún wọn báyẹn náà látara pé wọ́n rò báwọn gbọ́n níta lọ́wọ́ ní ká ẹ má débẹ̀ ẹ̀ dáhùn àlọ́ ní kú nù kírọ̀ dátà ní xọ̀ sí i gbogbo yín kọ́ wá ta ìdọ̀bọ lọ bẹ́ẹ̀ gbogbo dúkìá tán fowó àrà ọmọ yẹn kó jọ pátá ó parẹ́ lójú wọn wọ́n dọ̀bọ wọn wọnú gbó lọ wọn ò wúlò fúnra wọn mọ́ gbogbo dúkìá tán fi èrú kójọ kò wúlò fúnra wọn kò wúlò fún wọn mọ́ kò tọ́ nínú abẹ́ òfin Allah subhanahu wa ta'ala ká máa yapa rẹ̀ gbogbo ọ̀tún yapa Allah bẹ̀rẹ̀ látòrí irọ́ pípa èké ṣíṣe ìmọ̀ ṣe zìnà ìmọ̀ mutí ìmọ̀ gbájú ẹ̀ ìmọ̀ gbadúkìá onídúkìá ìmọ̀ dàpọ̀ mọ́tẹ́ni ìmọ̀ lo ète gbogbo àwọn nǹkan burúkú yìí ìwà ẹ̀ṣẹ̀ náà ni ìmọ̀ náà ní àwọn ọmọ tí a lọ jogún fún ọtọ́ pé wọn náà ló bí wọn ò náà ní wọn ọ̀tọ̀ níbi tó lọ ń dowó sí ìmọ̀ náà ní ìyàwó tí a tí o fẹ́ sínú ilé ò náà rẹ̀ ò tọ́jú rẹ̀ ọ̀tọ̀ níbi tó lọ ń dowó sí gbogbo ẹ̀ náà ìwà ẹ̀ṣẹ̀ náà ni ìwà ẹ̀ṣẹ̀ ni ìwà ẹ̀ṣẹ̀ ní gbogbo rẹ̀ àní gbogbo tí Allah bá ti ní ká má ṣe tó o bá ti ṣe ìwà ẹ̀ṣẹ̀ náà ni ìwà ẹ̀ṣẹ̀ náà ni a gbọ́dọ̀ jìnnà sí i ká jìnà sí oníkan tó pè wá alimami ibn qayyim al-jawziya rahimahullahu ta'ala wọ́n ní wusulul maasi thalatha wọ́n ní nǹkan tí máa ń fa ẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ nǹkan mẹ́ta ni ìpínlẹ̀ ká máa ṣe Allahu ká máa ṣe ànábì wọ́n ní nǹkan mẹ́ta ni ìpínlẹ̀ rẹ̀ wọ́n lálákọ̀ọ́kọ́ alikéburu mótómótó nínú tí máa ń gbéyàn dẹ́ṣẹ̀ òní téèyàn bá ní mótómótó ọ̀pọ̀lọpọ̀ tí ń dẹ́ṣẹ̀ lónìí kí ló gbé débẹ̀ mọ́tòmọ́tò náà ni àdúrú mi èmi tí mo lówó tó báyìí ẹlòmíì gbà pé téèyàn bá ti di ní owó tó ti di gbajúmọ̀ ní tó kù ní pé kó máa kóbìnrin kó máa bá wọn ṣe zìnà ní tó kù ní pé kó máa mutí kó gbà yí pé mọ́tòmọ́tò ló gbé débẹ̀ òun náà ló gbé ìbílísù débẹ̀ ṣaitan mọ́tòmọ́tò ni ṣùgbọ́n ọjọ́ ti lọ ọjọ́ ti lọ báyìí insha Allah ta'ala ibi tí mo dé náà ni màá tún tẹ̀síwájú níbi part two ilé inshallah ta'ala màá bẹ̀rẹ̀ láti bẹ̀ kí Allah kó jọ ìta sọ èkó jẹ́ kó wúlò fún aláyà tàlùkìyàmà kó dẹ̀ fi sọ rẹ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wa ká tún pàdé léyìí tí ń bọ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahumma salli ala gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà fi rán wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo ẹlẹ́gbẹ́ ó dè wọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúnláre láòyè road five mọ́sífàlà yànnà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji tẹlifon zero eight zero eight five two three seven one five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.